gbájọwọ́ ló lè mú kí ètò ààbò ilẹ̀ yorùbá múnádóko Sunday Igboho gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Sunday Igboho ti ké sí gbogbo ọba aládé àti adarí ìlú nílẹ̀ yorùbá láti fi àgbájọwọ́ ṣe ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí yóò máa gbógun ti ìṣòro ètò ààbò nílẹ̀ yorùbá lásìkò tó ń sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta níbi ètò ìgbàlejò fún ayẹyẹ ìsìnkú ìyá rẹ̀ nígbọ̀ngàn ọlá ìgbàlejò sablak tó ń bẹ lópòpónà sókà nílùú ìbàdàn ìgbòho ní níbi tí nàìjíríà dé dúró nísìn gbogbo wa la mọ̀ pé ní nàìjíríà kò sí nǹkan kan níbẹ̀ mọ́ mo wá rẹ̀yìn bàbá wa tí ọlọ́run kó ìjọba nàìjíríà lé lọ́wọ́ ètò àbúlẹ̀ yorùbá ṣe pàtàkì gan gbogbo àwọn fúlàní tí wọ́n ń dẹ́rù bà wá nínú igbó tí wọ́n ń ba nǹkan wa jẹ́ ó tó gẹ́ dídé tí a dé yìí nísìn a kí ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba wa kí ẹ ṣe àtìlẹ́yìn fún wa kí á dá ikọ̀ ẹ̀ṣọ́ ààbò sílẹ̀ kí a lè mójútó gbogbo ibi tó bá yẹ kí a mójútó kí olóko lè máa roko bẹ́ẹ̀ kí olódò lè máa rodò bákan náà Ìgbòho fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé tí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí DSS bá fẹ́ rí òun kí wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí agbẹjọ́rò òun Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní òun yóò yọjú sí iléeṣẹ́ náà níwọ̀nba ìgbà tí wọn kò bá tì ní kí òun fi ojú hàn nípìnlẹ̀ tó yàtọ̀ sí Ọ̀yọ́ èkó lọ́dọ̀ babájídé sanwóolu àti ìpínlẹ̀ ògùn lọ́dọ̀ dàpọ̀ abíọ́dún nítorí àwọn gómìnà wọ̀nyí kò ní gbà kí ẹnikẹ́ni gba ẹ̀mí lọ́rùn òun tóyọ̀sí adésínà ló ti ń jábọ̀ ròyìn fún kan ní amóhùnmáwòrán wisdom yard